aláwọ̀pẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìṣẹ́ àtijọ́ fún àmẹ́gbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí kí a ti gẹ̀ẹ́lẹ̀ kí ọmọ bá kó bá gbogbo àwọn sàhábà àti gbogbo mùsùlùmí lápapọ̀ ní tẹ̀síwájú lórí tíra òṣèlè tó náà tí a ń bá lọ a máa tẹ̀síwájú níbi tí a ti dúró nírọ̀rọ̀ al-Imam Ahmad rahimahullahu ta'ala tí wọ́n sọ pé ní wala nash'adu ala ahli al-qibla fi bi'amalin ya'maluhu bi jannatin wala bin nar نرجو للصالح ونخاف عليه ونخاف على المسيء المذنب ونرجو له رحمة الله أبني ولا نشهد على أهل الكبلة بعمل يعمله بجنة ولا نار tí a bá rí mùsùlùmí kan tí a bá gbọ́ áàlì kíbúlà mùsùlùmí ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹ pé àwọn mùsùlùmí a ní jẹ́rìí lórí ẹ̀ mùsùlùmí kẹta rí bí amẹ́lì yàmẹ́lò fa bá wọn lórí iṣẹ́ kẹtí wọ́n ń ṣe tó yẹ pé mùsùlùmí ni wọ́n a ní jẹ́rìí pé ìjánẹ̀tì ká ọmọ àlùjẹ́nà ni wọ́n. a ní jẹ́rìí fún mùsùlùmí kan pé ah, ẹwú tí ń kírun gbogbo àwọn ìrún ńlá máa ń bá ẹni eré ní tàbí lágbájá ọmọ àlùjẹ́nà ni a ní jẹ́rìí rẹ̀ wàlá náà abá ní mùsùlùmí kan ní ṣiṣẹ́ tí o da bàbá de wọn ní ọ̀rọ̀ mùsùlùmí là ń sọ àwọn tí ń ṣe mùsùlùmí tó ń ṣiṣẹ́ kan tó jẹ́ iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni bóyá ó lè ní bóyá onípẹ́tẹ́ ni bóyá ni àní jẹ́rìí pé á ah, lágbájá yìí ó àníyẹ́rì bẹ́ẹ̀ tó ti bá ṣe bá lórí tí ò dá bákan náà ni mùsùlùmí tó náà jẹ́ ní eré àníyẹ́rì bá ọmọ àlùjẹ́nà lágbájá tó ti bá ṣe bá lórí dáadáa kódà kókó lórí ẹ̀ àyàfà tí ẹ̀rí wá lórí wọn tí a rí ìró sọ alágbájá ọmọ àlùjànnà ni nínú àwa mùsùlùmí òun náà la lè jẹ́rìí tó gba ẹnu wa ká sọ pé ọmọ àlùjànnà ńlágbájá gbogbo ẹ̀ta bá ti rí tẹ́rì wá fún bẹ́ẹ̀ á jẹ́rìí kọ́ ọmọ àlùjànnà ni wọ́n gbẹ́ tó bá ti ṣe eré tó jẹ́ mùsùlùmí táà rẹ́ rí pé lágbájá ọmọ àlùjànnà ni ẹnu wọn gbá ẹgbẹ́ lágbájá o ti wà nínú àlùjẹ́ náà. àwọn tá a rẹ́rí fún wọ́n pọ̀ ní ayé àwọn sọ̀hábà ridwanullahi alayhim ajma'in nínú wọn náà ni àwọn mẹ́wàá tí a mọ̀ sí al-asharatu al-mubashiruna bil janna àmì àkàtà fún nílò àlùjẹ́ náà كما سؤال حديث سعيد بن زيد سعيد بن زيد قال أني أشهد على رسول الله صلى الله عليه وسلم أني سمعته وجاري كما هو ندوى محمد صلى الله عليه وسلم فهو يقول تون صباح يجوك في عشرة في الجنة أما وكان مع الجنة نوان ní anabi yìí fìlì jánà anabi ọmọ àlùjánà ni ó dẹ̀ wá kàn mẹ́wàá lẹ́yìn ìsànẹ́bì àmẹ́wàá yà zùbẹ́ kí á ha pípé bàbá ń wálé kọ́ sí àtẹnumọ́ gbọ́rọ̀ látán nígbà bá ti kọ́ ká náà dé wọ́n ní sọ́kọ́nà mẹ́wàá báyìí àárírò kọ́ máa àlùjánà ni wọ́n inú wọn ni Abubakar Siddiq radiyallahu anhu Abubakar Siddiq haka nan umar Allah ne ba kani abubakar fil janna wa umaru fil janna ko umaru na ọmọ aljanna ni tí ó bá ní òbí jẹ́ nípa aljanna náà lọ torí pé ẹni tó sọ̀rọ̀ yìí as-sadiqul masduq ẹni tí máa ń sòdodo ni táàbí gbòdodo lọ́wọ́ ẹ̀ kò sọ pẹ̀lú fẹnu wá yìí ló fi sọ ọlọ́ni wà máa yáhùn kíkọ̀ ánìlè hawa ànábì ń sọ̀rọ̀ fẹ́nu in huwa illa wahyun yuha ìtúbà sọ wáyé ni ànábì ló wá sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó sì rí lẹ́ni ànábì ní Umaru náà nú àlùjẹ́nà ló náà wọ́n máa àlùjẹ́nà ni wa Uthman fil janna Uthman bin Affan wọ́n máa ni. وعلي في الجنة علي بن أبي طالب ومع الجنة وزبير بن العوام في الجنة زبير بن العوام ومع الجنة وصاد بن مالك ولما صاد بن أبي وقاص في الجنة ومع الجنة وعبد الرحمن بن عوف abdulrahman ọmọ awf ọmọ àlùjẹ́nà ni ó ní wà lọ́wọ́ sí tùlà sàmẹ́tò làásẹ tó bá wù mí ẹlẹ́kẹ̀wá náà mo lè fi kún wọn kí n sọ̀hún náà ó sọ mẹ́sàn-án ló dákẹ́ yẹpẹ lẹ́kẹ̀ẹ́ ọmọ ògbàgbé o tó bá òjú ń sọ kọ́ọ̀lù fàáìdì bùrù sáyid tó gba hadithi wa nígbà tó ka mẹ́fẹ̀ẹ́ sàn yìí ó wá sọ pé fàkọ́ọ̀lù mẹ́lìfò àti sọ ọ̀rọ̀ yìí fún abẹ́rẹ́ pẹ́ta nílẹ̀ kẹwàá afẹ́kọ̀ọ́sọ́ fàkàtà tó bá dákẹ́ díẹ̀ kọ́ọ̀lù fàkọ́ọ̀lù mẹ́lìfò ọgbọ̀gá níta ní sọ fàkọ́ọ̀lá wà fàáyé ìdúró sẹ́yìn ẹlẹ́kẹwàá wọn náà níta ní fàáyé ìdúró sẹ́yìn tó jẹ́ kóhun náà ẹ̀wọ̀n tẹ́lẹ̀ bá wọn sàhábà káìkọ́ ọ̀ní tàrà rẹ̀ sí jẹ́yìn kò fẹ́ sọ tàrà ẹ̀gẹ́ kọ́ bà fún jẹ́yìn fún nǹkan fún àríkì ilé tó rárẹ́ bí ló sọ tó ń dúbẹ́ ó fi ti ẹ̀ pamọ́ àgbàtọ́ta mú lọ́gbọ́ pé a ní ọ̀sẹ̀ lẹ́ẹ̀kẹwàá pẹ̀lú ọpẹ́ èmi náà tó máa wẹ̀kọ́ oní Sa'id mùnùsẹ̀ ẹni tí ò bá mọ̀ dùn ní kó ní ló ń jẹ́ nínú tẹ́lẹ̀ bá wọn sọ àbàtà rí wọn àwọn tẹ́ bá wọn jẹ́ bí ìdẹ́pọ̀ ilé yìí tí wọn lára wọn yóò máa fẹ́ra rẹ̀ púráùdù ọmọ àdúgbò ní ṣùhánàlá tí ó gbọ́rù lọ́dọ̀ ẹni kẹ́kẹ́ anírànlá sálá ó yẹ kó yá pé àwọn ẹni yìí ọmọ àlùjànnà ni wọ́n bákan náà adínú àwọn míì tí àríwá ọ̀sánlá tó ń pa àwọn míì náà lọ́mọ àlùjẹ́nà yàtọ̀ sáà mẹ́wàá yìí ó pé alhassan àti hussein hassan àti hussein ó kúrò lọ́mọ àlùjẹ́nà ó ní àwọn méjèèjì ní sayyida shabari àlùjẹ́nà àwọn méjèèjì ní olórí àwọn ọ̀dọ́ tí wọ́n wà àlùjẹ́nà hassan àti hussein tí wọ́n jẹ́ ọmọ Fatima bákan nígbà tí anábà Muhammad sọ̀rọ̀ sọ́lá nínú hadithi sí Abdullahi ibn Abbas gbà wá tó sọ̀rọ̀ pa àwọn tí wọ́n wà lùjẹ́nà sọ́nà ní ìṣèṣirò wọn ẹ̀pẹ́ olùgbára lọ́lọ́ ni wọ́n ti pò wọn ga anábì láwọn seventy thousand kan wà sọ́nà ní ìṣèṣirò wọn kankan nígbà tó sọ̀rọ̀ yìí arákùnrin kan wà ń jọ́nà pẹ̀lú ó ní ilé àrẹ́bí rédè olùwáhà ní àkóónà nìyàn ilé àrẹ́bí lápò máa ń bẹ lọ kẹ́mìnà wà ní àtàrí sẹ́ríkì anẹ́bí ní àǹtà mi ni hù ara wọn ni ẹ́ sáré bíbẹ̀ lọ́wọ́ fún mọ́lá àdáwọn ọ̀pára wọn ìyẹ́ pé ìtànà ní sọ ìgẹ́ ojú bẹ́ẹ̀ lọ́nà tó tó tẹ́ ń sọ̀rọ̀ ní tùgbélé ọlọ́tí mi wọ́n fi wá ara wọn dání ọ̀káṣà náà nígbà tí ò káńsà fi lé arákùnrin kẹlẹ pé eré anẹ́bì gbẹ́bí náà bẹ́ lọ. anẹ́bì ni bàbá kọkà bí ha òkàṣà òkàṣà ti gba wájú ẹ̀. kí ìtànà yóò sọ fẹ́ni kejì oríṣiríṣi nìkan làwọn àfa sọ pé bóyá kẹlẹ́mí náà mọ́tò pé nínú àmọ̀lẹ́bí kìlá arákùnrin wà wọ́n wá alam nípa fẹ́ ló mẹ́rin pé ọ̀káṣ abdulmasud òun náà wà náà sárébi fún nílò àlùjánná lára wọn arábìnrin kan tó wá bá rírà Muhammad sọ̀rọ̀ sọ́lá tí àrùn wárápá máa ń ṣe àwọn wárápá máa ń dààmú ẹ̀ wọ́n bá rẹ́bí ìjọ kẹ pé rí arẹ́bí gbàǹgbẹ́lẹ́ ọ̀kọ́lọ́wọ̀ omi sàn àmìrì àwọn ọmọ yọ́nà pé àpapàrí ah, ṣe sùúrù o fàlákì lè jánà ọwọ́ àlìjẹ́nà ọmọ àlìjẹ́nà yẹ́ tó bá ti sùúrù arábìnrin lówó ti sùúrù lórí ààrẹ òun mọ̀ bá lọ bẹ́ẹ̀ ìkẹ́kẹ́kẹ́ ló ń fẹ́ lọ́dọ̀ ààrẹ ìpé kókó òun bẹ náà kó gbà tí ààrẹ bá ti ṣeun wọ́n gbé ìṣubú ní kára òun náà sílẹ̀ ìlànà ìlú rẹ̀ fún àyígbà tó lè sùúrù yẹ tó mú dáná bí sọ́tẹ́ ọmọ tí lòun náà ọmọ àlùjẹ́ náà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn rí àwọn ẹ̀rí káàkiri káàkiri tí ń tọ́ka fáwọn tó wà ó wọ́n gbé àrùn àlùjẹ́ náà látẹnu ànábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn eléyìí ẹnu wá gbà pé ọmọ àlùjẹ́ náà ni wọ́n lọ́wọ́ ẹni tó ti ṣe eré tó wúwa eré tó lákìídà tó dáa ṣùgbọ́n ààrẹ rí fún nǹkan máa lù jẹ́nà ni a ní ààrẹ jẹ́rì fún máa lù jẹ́nà ni ìdákejì tá a bá rẹ̀ ní ibi tó ti ibi tó jẹ́ mùsùlùmí ni ó bá rí fún ọmọ ẹ̀nà ni ààrẹ jẹ́rì tó bí ọmọ ẹ̀nà ni. ولا نشهد على أحد معين من فساق المؤمنين بالنار bákan náà tó jẹ́ pò kí nínú àwa mùsùlùmí a ní tọpọmọ ẹni ni illa bi nafsi min alkitabi wa sunna àyàfi kárí nafsu ẹ̀rí nínú alkùrán kárí ẹ̀rí nínú sunna anábà muhammad sallallahu alaihi ẹ̀ṣẹ̀ báyọ̀ ọmọ ẹni ẹni tó bá pààyàn àmọ́ yaqtul mu'mina muta'ammidan fajaza'uhu jahannama khalidan fiha ẹni tó bá mọ́ pààyàn inú lẹ́ni lọ béèrè ẹni yẹn gbọ́ káàkiri pé lábájá mọ́ pààyàn táwa tó ń sọpọ́ mọ́ ẹlẹ́ni àní sọpọ́ mọ́ ẹlẹ́ni ọ̀rẹ́ àkùnrin jì lè lè bá bẹ́ẹ̀ tàbá rẹ̀ nípa ẹnikẹ́ni tó bá ṣe báyìí àbẹ́bẹ̀rẹ̀ tó bá gbàwẹ̀ ẹjọ́ kan àwọn aláwẹ̀ ẹ̀rí àwọn ará àlùjẹ́nà rẹ̀ pé a ah, mi ti jẹ́ rí ẹ̀rẹ̀ iṣẹ́ pé nǹkan mẹ́lẹ̀ fàtẹ́yìn èyí lè ní ẹni kó dígí kó láfún dígí àbẹ̀ntàbọ̀ ọ̀tọ̀ ni pé a rí ẹ̀rí pé ẹni tó bá ti bẹ́ẹ̀ láì dá akọ èèyàn kan pé tó bá ti bẹ́ẹ̀ yóò jí aláì dá akọ pé bàbá alágbájá ilé tó bá ti àmì ti sọ pé ọmọ ẹni tó ṣe àtọ̀mọ̀ sọ jẹ́nẹ́rálì pé ẹni tí bá ń rúwà bẹ́ẹ̀lẹ̀ tó ṣe dáadáa pé tó bá ṣe dáadáa báyìí iná àlùjẹ́nà ló lọ ọlọ́ni iná lẹ̀bí na ámọ́nú wa ámìlù sọ̀lẹ̀há làhún jannatun wa ámìlù sọ̀lẹ̀há tó láríkà hún kọ́ìrò ìbàríyá jàzá ohun ìdá rọ̀bí jannat àwọn ìkan tó ṣiṣẹ́ àti bàbá lẹ́yìn. ìyẹn ló fàdé pé àkídà àwọn alkhawarij tó fi yàtọ̀ sí àkídà ní súnà gbọdọ̀ ní. torí àwọn a wọ́n gbà pé àwọn ẹlẹ́ṣẹ̀ báyìí inú náà ni wọ́n lọ. Bá padà sàlàyé lórí ẹ̀ ní sàlá tààlà ní amọ̀lì káfíìrù àfìlì ilẹ̀ wá rí kéfèrí ìpìlẹ̀ àwọn ìta ń sọ̀bọ̀ látẹ̀ kíláàlù kíbùlà àwọn olàǹkọ̀ ní àlù kíbùlà gẹ́wà rí lọ mùsùlùmí ẹ̀lú ajẹ́ kéfèrí ìpìlẹ̀ tí èsè mùsùlùmí kàmẹ́sọ̀rání gẹ́ẹ̀bí kọriyó wàlí ẹ̀wùdí àbáwọn jù kátó wá máa fi kú wàlìbòsí àwọn àbúrò bòsíyà kí ló ń pa bòsíyà bẹ́ẹ̀ sàrán àwọn ará India ẹ́ ẹ́ buddhist àbí ẹ́ aliwasaniya àtàwọn abọ̀ọ̀rùn lọ́dúnbọ̀pẹ̀ wọ́n ìmọ̀lẹ̀ ṣìdúùn àtàwọn tẹ́tẹ̀ ní òsọ́lọ́ kò tẹ́sìn rárá àwọn èèyàn financial law bin náà àwọn èèyàn àgbàpọ̀ ọmọ ẹni làwọn o wọ́n ẹ̀ tẹ́ndì ọ̀rọ̀ ìdọ́dẹ̀ ní ẹ̀sẹ̀ mùsùlùmí o kọba ọmọ dátù pé kébè rí kò sí ń bẹ̀ ara o wọ́n ẹ̀ tẹ́ndì ọ̀rọ̀ ìdọ́dẹ̀ ní kí ẹ̀sẹ̀ mùsùlùmí wọ́n ní pàmẹ́sọ̀dù láòbí náà ní ìmọ̀tàlá kúfùrẹ̀ àwọn tá a kàálẹ̀ yìí tó bá lọ kú lórí kúfùrù àjẹrí pé ìlú ọ̀nà lókùrọ̀ gbọ́dọ̀ ìtọ́ àwọn akọ́múláyé náà nígbà ẹja wọn bí tẹ́lẹ̀ ẹ má kú lórí ẹ o ẹ bá kú lórí ẹ ìyẹn sòtẹ́ lọ pé ọ̀ ń dé wọ́n lọ́wọ́ gbogbo kú kò lórí tó wà ń kàlá ọmọ kíni ọmọ ẹ̀nà ìfẹ́ iná lẹ́nà àwọn fún jẹ́rìí ọmọ ẹ̀nà bẹ́ẹ̀ ni mùsùlùmí látọ̀ yìí wọn fún èso kékeré pé àbọ̀bá fún dáàtù náà wà fún ẹlẹ́ṣẹ̀ tó ń pè sáré mi sọ ibn umar radiyallahu anhuma àníbi ní haisuwe mọ̀rọ́sà bí kọ́bùrì mùsùlùmí gbogbo àtọ́ bá rí kọjá ń bi sàárè ẹlẹ́bọ sàárè kèfèrí tí ó gba Islam fàbàṣírí obìnrin fún ìrò yagini yàna wọ́n wá tún dáùtù bẹ́ẹ̀ ó sì lè mọ́jọ mọ́ iná tó bá sọ yìí ọ̀tàkùntọ́nà gbé kalẹ̀ ọ̀tàkùntánẹ́bìtọ̀ yìí ọ̀sàkùntọ́nà sọ pé iná lẹ̀bí náà káfàrù àwọn kèfèrí mìnà áàlì kìtàb náà ta fún mi lẹ́mọ̀ pé àti òfin sẹ́ń sọ kọ́wọ́n àwọn ọmọ ìgbìmọ̀ pẹ́ ní ọlọ́gbùn wá gbé lọ́dún àti iye ọmọ kó dúdú báyìí àwọn ọmọ wọn ta fún tíra ọlọ́kọ́ dákọ wàlìmùsìlì kí kó tó dákọ àwọn aláwo ìjẹ̀gẹ́ náà gbogbo wọn tọ́ba ti gbà fúláàbù kèfèrí kèfèrí ṣe kíni ìjẹ ìdílé ọmọ làbẹ́ ẹ̀ẹ́dà ìlú lọ́dún ọ̀pẹ ẹlẹ́sìn kejì rárá o kò sẹ́sìn kejì o tọ́lá ń gbé lórí tí wọ́n pé iná lẹ̀dí ilẹ̀ káfàrú àtọ́sẹ̀ kèfèrí min áàlì kìtàb nínú ọ̀ta fún tíra àwọn ọlá fún tíra àwọn Yẹhudi àti nẹ̀sọ́ ọlọ́sẹ̀wà fi àwọn ẹbọgibọ̀ pẹ̀lú wà lè mushrikin àtàwọn ẹbọgibọ̀ pẹ̀ fi náàrí àhànàmà níbo ní lọ inú ẹja nàmà khalidina fiha ibẹ̀ náà mọ̀ ẹbẹ̀ gbére ulaika hum sharrul bariyya torí àwọn ẹni burúkú ni wọ́n. wọ́n wá ń dá òtún ẹ̀ ẹni ìwé ìdánú wọn gbogbo dídá tó dá yá máa ṣe wá àti gbogbo Islam tó bá lọ púpọ̀ rẹ́ láì gba Islam bàbá ṣírí omi mọ́lá bìnnà fún nílùú ìyá náà ilé àgbọ̀dọ̀ ní iyèméjì lóde ṣùgbọ́n mùsùlùmí là ń sọ̀rọ̀ rẹ̀ ìsù ẹgbẹ́ jẹ́ mùsùlùmí ó wà láyé ní àbí ó ti ẹ̀ ti kú tó bá ṣiṣẹ́ dáadáa fáàrí rí pé ṣe eré ló ṣe àmìsọpọ̀ màlùjẹ́nà nípa lágbájá ẹ máa yọ̀ ẹ máa dùnnú bàbá ń ṣe gírí ó ti wà lùjẹ́nà báyìí rárá o àní sọ bákan bàbá rí mùsùlùmí tó jẹ́ ní ibi tó ti ṣe ẹbí kú àní dájọ́ pé àkútùkù rẹ̀ lọ́nà ọ̀run kódà ó ti wà nù kódà inú rẹ̀ sákọ́rà ló wà báyìí àfọ́ àkẹ́lẹ́ ó tún máa sọ orúkọ lẹ́sẹ̀ yẹn wà ẹ̀rí tí ó kò pé ìtẹ́ báyìí ló wà báyìí àrùnlẹ́sọ tó ń tí ń tára mọ̀ tó ṣe tó kó tó kú níṣẹ́ aburú ṣùgbọ́n kí ni ìṣẹ́jọ́ mùsùlùmí náà ju olè sọ́ọ̀lẹ̀ àìjánà ẹgbẹ́ ẹgbẹ́ dáadáa ló bá kú dáúkàn ẹ̀sẹ̀gbá àrùn kan pé a mọ̀ ní àtọ́rọ̀ àti kébóyá 90% tó ti tẹ́lẹ̀ lọ́sàn ọ̀fẹ́ ó súnmọ́ kẹ́lì ilé gidi kó wà lùjẹ́ náà ẹ̀fẹ́ àtọ́ ló jíjí pé àwọn ah, tó ṣe fẹ́ ẹni yìí o látàrí tó ṣe yìí o ah, àrùn kan kó jọmọ àlùjẹ́ náà wàrọ̀já wà tọ́mọ̀ ìwú fíìmọ̀ ìdàlá ìtìmọ̀ àrùn kan yìí ní ká máa tàn mọ́ sí tó wà lọ́dọ̀ ọlọ́run káàkiri tó bá lẹ̀ jẹ́ ní ńkọ́ tó ń túbọ̀ ní bá lẹ̀ jẹ́ àníbẹ̀ pọ́mọ ẹ̀nẹ́ ni ìta àkọ́kọ́ ń ké wà náà káàfù àlejì ká ẹ̀rù ń bà wá fún kọ́mọ̀lọ́ ní kíní kọ́mọ̀lọ́ jọmọ ní pé agogogun tó ti lábúrú pé ah! ìtẹ́rù fi ń bà wá fún pé eh! ah! ní ọlọ́ọ̀lọ́wà ní rárá o eléyìí la gbọ́dọ̀ sàkíyèsí àkídà alùsùnmẹ̀rì kó wa nà káàfù àlè ẹni tó bá sàbúrú ẹ̀rú mọ̀ bàwá fún ọlọ́mọ sánú rẹ ọlọ́mọ kó sàbúrú jì fún. àbíbẹ́rẹ́ pé nà káàfù àlàrọ̀ jùlọ sọ́ọ̀rì ìwìnà náà rẹ̀ láti máa páyà gan fẹ́ni tó ṣe dáadáa gan bá a fi rùn kí ilé àbílẹ̀ fún ọ́fẹ́ hundred percent pé àlùjẹ́yìn ló lọ ẹni tó ṣe dáa fún ẹ pààyà pé ọlọ́run rẹ̀ fi sínú náà torí pé ọlọ́run bá sùfàánù wa tààlà ó ní afa aminu mọ́tọ̀rọ̀ wá ìyẹn pé ètò ọlọ́run ọmọ ìmọ̀ ọlọ́run tí mi ń ṣe nǹkan mọ́tòrò bọ́nà tí mo ń gbọ́ náà rẹ̀ gbà pé ọkàn yín balẹ̀ pé ọlọ́run ti lè yí ọ̀rọ̀ padà ní. fàlàyé àmọ́nu mọ́tọ̀rọ̀ wá ìlà òtẹ́lì kẹtọ́ kéjọ́ lọ́nà ó ṣe àbáyé tó ti ṣòfò ẹ̀mọ́ tó lọ́n lè ṣe yẹlẹ̀ ìbílẹ̀ fọ́kàbalẹ̀ tẹ́ni tó ṣe dáadáa 100% pé ọmọ àlùjẹ́nà ni a mọ̀ wá páyà fẹ́ni tó ṣàbúrú wà nà káàkó alàlùmùsí ìlúmọ́sílẹ̀ a mọ̀ páyà fẹ́ni tó ṣàbúrú tó jẹ́ lẹ́sẹ̀ ẹ̀rí a mọ̀ páyà nǹkan méjìlá ti nárìjò lè fọ́lẹ̀ a mọ̀ tàgbé ilé kọ́lọ̀n ti fi ààyè kẹrẹ wà nà káàpù alẹ́ ìtọ́jú bẹ́ẹ̀ ló túnmọ̀ dékiri ló túnmọ̀ bà wá ẹ̀fúnrẹ́ lẹ́tẹ̀kẹ́ tó ṣe kó mọ̀ lọ́dà gbogbo dáadáa rẹ̀ nù bákan náà níbi wà nà káàpù alẹ́ ìmùsí ìlmúdìní ẹn tó já láburú ń tiẹ̀ ẹ̀rú ó bà wá fún pé kọ́lọ́mọ́mọ́ wo aburú tó ṣe yìí torí aburu ipo yìí pọ̀ wà náà dúdú láwù rahmatullah tòun ti bí atúmọ̀ retí àánú ọlọ́run fún ayíkọ́ méjèèjì náà là ń ni àánú fún na tó bá ní fọkànbalẹ̀ àlùjànnà lọ ni o tòun ti ẹni ó tún ìgbà tó ti tẹ̀ láwọn kò ṣe wúlò kó fún mọ́ àwọn gan làwọn gbálà àwọn làwọn ń ṣípẹ́ rẹ̀ àwọn làwọn tẹ́kí ni àwọn kò sínú àrìjẹ́ náà alẹ́nìkan lọ pé àwọn ìjọ ń bó ti rọ wọn rí ó dìbò ó dá àrìjẹ́ náà ìwọ́gán wọn bí tí ó wà ń jẹ́ náà lọ́wọ́ ẹ̀sìn mọ́rọ̀ àyẹ̀ tó máa ń sọlé yàbí àyọ̀wà ìtí ò bá mú ni èèyàn lè fọkànbalẹ̀ sẹ́yẹ́yẹ́ bákan náà sábà tó ń bẹ̀rù fún yẹn tó jẹ́ mùsùlùmí a ní bẹ̀rù pé inú nẹ́ni lọ́dún tó ṣá tó ah, kò wá lè wà lùjẹ́ náà a ní bá bẹ̀rù wa débẹ̀ nígbà wọn hadith abdullahi bin Mas'ud hadith yìí tẹ́ kí ẹ máa tí ẹ bá jẹ́ ní eré tí ẹ ń ronú hadith yóò dẹ́rù àdìsí ibùdó mọ̀síwò tó bẹ̀rẹ̀ pé anẹ́bí bá wọn sọ̀rọ̀ pé wàá sọ ọ́ dípò ní mọ̀síwò olódodo ni tá a ti ń gbọ́rùn òdodo lẹ́nu ẹ̀ àdìsí bẹ̀rẹ̀ pé má ṣe dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn mo ṣe wàá nu màmá rẹ̀ náà mọ̀lẹ́ka ti fẹ̀mí sí lára níparí àdíṣẹ́ ó ní fàwọlẹ́bí láìlára ráìrò ọlọ́nà búra pé ẹni tí ò tó ti fún mí nígbẹ̀yìn ẹ̀ fi búra onítàlí ọlọ́run anábì ní ìnà áhàdà kò wà nù yín làyà amẹ́lẹ̀ àlè ẹni tí ó mọ̀ ti sẹ́ àlùjànnà bọ̀ báyìí ọmọ àlùjànnà lágbádá ápá máa kúrò wà ha títí bá fẹ́rẹ́ bọ̀ láwùjọ tó ti pẹ́ wàyẹ́ síbìkọ alẹ́ ìhìlì kìtà àkọọ́lẹ̀ tó wà lọ́dọ̀ ọlọ́run tẹ́nìkan òun bá gba wájú wàyẹ́ amẹ́lùbẹ̀ amẹ́lẹ̀ àlè náà tó wà ní pé ń ṣiṣẹ́ ọmọ ọ̀sánàlá ha tó bá wọlé sọ ẹni tí ó máa ti ṣe ẹlẹ́bọ̀ hatta yakunu bainahu hatta ma yakunu bainahu wa bainaha illa zira' tí ó fi kùdè dé ìgúnpá kan tó fi wọlé ọyọ́ sí nípa alẹ́ al-kitab àkọ́yẹ̀ ìgbàgbọ́wájú tiẹ̀ náà fàyà àmàlù bí àmàlì àlèlè jáde tí ìfàyè ìkọlù ha tí bá ti ṣe àlùjẹ́nà tí bá dùn àlùjẹ́nà ẹ̀rí ló yẹ pé ní èèyàn lè kí ìfọwọ́ sọ̀yà fẹ́ nìkan kó máa lè jẹ́ mẹ́rin ni tó jẹ́ mùsùlùmí bákan náà lèèyàn tó bí ìfọwọ́ sọ̀yà fẹ́ nìkan ọmọ ẹlẹ́ni. wọ́n ní ṣùgbọ́n ẹni tó bá jẹ́ ní eré àmọ́ ọ̀rùn kan fún kó wà lè jẹ́ ní àtúntò mọ́ bẹ́ẹ̀rù kọ́nà ọmọ ṣe lọ́mọ ẹlẹ́. ẹni tó bá jọ ọmọ náà ọ̀nà káfọ́ alẹ́ mùsùlùmí ìlúmọ́bìnrin ẹni tó bá jẹ́ lẹ́sẹ̀ tó jẹ́ láti ṣe àwọn ìbẹ̀rù fún ẹ̀ kó má wọ ẹ kó má kojú ìyàwó náà. القرآن إنما إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوه وخافوني إن كنتم مؤمنين ọlọ́ni èṣù tẹ́rí o tó káwé fàáwò lè yá à ó láwọn èèyàn tiẹ̀ tí ma ń dẹ́rù bà àwọn ọmọlẹ́yìn èṣù èṣù máa ń dẹ́rù bà wọn àwọn eléégún sí sọ́fàdé ìṣẹ́gun wọn ẹ̀rú mọ̀mọ̀ ọgbẹ́ ìpóyé ń kú táwọn òjíṣẹ́ gíní táwọn ilẹ̀ ìjà fún lẹ́tọ́ ẹ̀ ní ọgọ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ mọ̀kú wà ọmọlẹ́yìn èṣù ṣètọ́nù èṣù mọ̀ dààmú wọn ọlọ́ni pàlápà kàáfù wọn ẹ̀mọ́ páyà wọn wà kàáfù ní èmi ní kẹ́ páyà nǹkóńtò mòmìnì tó yẹ pé lóòótọ́ lóòótọ́ mòmìnì ni ọlọ́run láwọn páyà fẹ́ tó bá ń ṣe ẹbí ikọ́ lọ́n kún ọmọ ẹni. bákan náà ọlọ́run iná lẹ́bí náà ń mi ní káṣíyà tó rọ́bì àwọn mòmìnì ọba mẹ́gbàá wọ́n gbàgbọ́ sí ọ̀rọ̀ ọlọ́run sámi ọlọ́run fáwọn nǹkan tí ọlọ́run bá sùpánù wá tààrà tó fi rán àwọn òjíṣẹ́ wàlẹ́bí náà ń bẹ̀rọ̀ bí láàyè ṣeré fóònù àwọn gidi làwọn tó wèé ṣẹbọ́ sọ́lọ́ ẹjọ́ bá ń ṣẹbọ́ sọ́lọ́ èyí ṣẹbọ́ àtò ìṣe mùsùlùmí gidi ọlọ́wọ́ ń bára yọ̀rọ̀ kọ́rọ́ ní wà lẹ́bí náà yóò tún nà mọ̀ átàwò àwọn mìírí gidi ní gbogbo àkìtà tó ń ṣe

alẹ́dínà yùtúnà mà átàwù a ni wọ́n máa ṣe gbogbo tó ń ṣe ní kìràkìtà níbi ẹ̀sìn wákùnlú òun wáṣìlá ẹ̀rọ tó máa bà wọn nítorí kiri tó ní pé àdébí ìfọ́sọ́ ẹ̀kọ́ tí ó gbọ́dọ̀ máa lè jẹ́ ni wọ́n torí pé kò sínú àwọn sínú àti ẹran fún lérò ọlọ́ni ẹ̀rọ tó máa bà wọn anáwó mú rọ jẹ òun pé ọ̀dọ̀ ọlọ́run làwọn padà sí ẹ̀rí nígbà ara yìí sọ̀kalẹ̀ ẹ̀rí kan náà ìyàwó ànẹ́bì lọ bí ànẹ́bì ta fi ròyìn àwọn ẹni rẹ̀ yìí ẹ wo tó lọ́n fi ròyìn wọn ń bẹ̀rù ọlọ́run wọ́n gbáyà ọlọ́run wọ́n gba àwọn àmì ọlọ́run bá gbọ́ wọn ẹ̀sùn tó ti gbogbo dára fẹ́sẹ̀ yìí ṣé ń gbà tó ti dára fẹ́sẹ̀ tó ń wù ẹ̀sẹ̀ ń jalè ẹ̀ mú tí ní àyíkó kí ní bà wọ́n lẹ́rù ṣé ìdá ìṣe dáadáa anábì ni wọn jalè wọn mú tí ṣùgbọ́n tó ń bà wọ́n lẹ́rù pé ogun tẹ̀ ń ṣe yìí sọ́lọ́ mú gbà àti kó gbà wọn mọ̀ ẹgbẹ́ ọ̀tọ́ ìpẹ́rẹ́ ọlọ́mọ àrùjẹ́ ìtumọ̀ pé ogun tó ṣe ọlọ́run ṣe kí ni ó ti gbà mí àwọn tó lọ́rùn yìí náà mọ̀ mí ní gidi gbogbo tó bá torí wọn bọ́rọ̀ ń gbà àbí kó gbà kábà ọgbẹ́ nìkẹ́kùn rẹ̀ ló máa lè jẹ́ náà ẹ̀mí gbà lọ́wọ́ ẹ̀ wọ́n dà padà fẹ́ tó bá pè wọ́n bẹ̀ ń pé rárá àwọn òfọkànbalẹ̀ dé lẹ́mú yẹn ọlọ́ni bùlá ìka níbi iṣẹ́ rí ẹgbẹ́ gbogbo tí ń ṣe gẹ ẹ̀rú tó ń bà á tó bá tó gbọ́ pẹ́kẹ́ rẹ̀ mí dé yóò tó bẹ́ẹ̀ ní kó yìí tó ṣe kalẹ̀ fọ́ọ̀rùn mi láàpá àbẹ̀ kó ẹ̀ náà kọ́ gbà wájú mẹ́ ṣùgbọ́n ẹgbẹ́ pé tó ṣe ti tó tó ń gbà kó ti tó wọ́n máa lè dẹ́nu níwá kò lè tó bá ọlọ́run lóró ṣíṣe eré bá déwájú ẹ̀ kò ní lérí ni kò ní jára mọ́ torí ti gbà pé ètò ti ṣe gan tẹ́lẹ̀ ó ti sọ ń dí ọmọ àlùjẹ́ náà gbogbo àwọn àkíyèsí ni mùsùlùmí gbọdọ̀ kíyèsí ẹ̀rì ọlọ́mà fọ́nà àtàlá tọ́rọ yìí àwọn òmìnir gidi mọ́mí oní ọláìka lẹ́bínà yẹ lè dùn náà yẹ tẹ̀bú náà yẹ dàrọ́ fi himu ni wà sí ìlànà ayọ́m akọ̀rọ̀ àwọn gidi à ń gbẹ lọ ẹ̀rì wọn náà sì ń súnmọ́ lọ gbogbo kùnfà tí ó mú wọn súnmọ́ lọ ni wọ́n ń sán lọ́dí bá ti wá ń sin lọ́wọ́ báyìí lọ́súnmọ́ ọlọ́run ni yẹ́rì júùnà ràṣmọ́ta wọ́n ń retí àánú ọlọ́run wọ̀yàkọ̀ fúnà àzáàbà tó ti ń páyà ìyà ọlọ́run ìgbé tí mo mi nírun kò ní lọ pé ah, ah, àwọn òpáyọ̀ náà bá mọ́ ẹ̀rù bà mí mọ́ àtìníṣẹ́ débi tí ó lámì tó lápẹẹrẹ táàkùn àlùjẹ́ náà rárá òmìnir wọ́n máa retí àánú ọlọ́run wọ́n sì máa bẹ̀rù ìyá ọlọ́run torí pé inna azaba rabbika kana mahdura ìyá ọlọ́run bá tọ́nà wọn bá tó kí wa nínú npa rẹ̀ ni. bákan ọlọ́run ló yan mùmìnì gidi láyé ní ọlọ́run inna alladhina amanu àwọn mùmìnì tó ìbọn ọlọ́run bá gbọ́ walladhina hajaru sẹ́tù ṣe hijira àwọn olùjẹ́mọ́ àwọn sọ̀hábà وجاهدوا في سبيل الله wọ́n tún wá jagun sójú owó ẹ ara ẹ dúró sàmẹ́lì ìjẹ́ yóò títọ́ kí èèyàn bọ́ sẹ́yà sáá aládìjọ́ máa lè ọlọ́run àwọn ilé iná ń retí àánú àwọn ilé iná ń retí ni ẹlẹ́ṣẹ̀ láàárọ̀ lọ tó wá ní ọba ti ṣe olóore ní kíni ìpọ̀tòkò lé tó bá ń olùjẹ́nu làwọ̀ ẹni tó bá jẹ́ ní eré òní sọ yẹn. bákan nínú hadith Jabir bin Abdullahi al-Ansari radiyallahu anhu qala قل سمعت رسول الله صلى الله عليه وسلم قبل موتي بثلاثة أيام فلا نبي محمد صلى الله عليه وسلم قلت ní ìkẹtọ́kù bí ìjọ mẹ́ta يقول عن ابن رايفني لا يموتن أحدكم إلا وهو يحسن الظن بالله ẹnì kankan yóò gbọ́dọ̀ kú àyàfi kó jẹ́ pẹ́ni tí ń ro kan dáadáa sọ́nà ọba tó dá èèyàn kékeré yẹn kú lórí kó ra nu ọlọ́run kó ra nu ọlọ́run kó máa ro kan pé ìyà ni ó bá wọn. nígbà fẹ́nu bí ni pé mùmíní tó bá ṣiṣẹ́ rí àwọn ọ̀rọ̀ kàkọ́lọ́run ti sáré jẹ́ náà ni àìsàn òfin mú ẹbẹ̀rù ìkọlọ́run àti nígíní ọmọ ẹ̀nẹ́ mùmíní tó bá ti jẹ́ burúkú ti jẹ́ mú ipọ̀ à ní jákèjì kọ́lọ̀ lè fi sínú àrìjẹ́ náà ṣùgbọ́n ẹ̀rú mọ̀ bá pẹ́ ilẹ̀ ló ti kún ìfúnṣẹ́ ibi tó lágbájá sí wọ́n tó ń ti bẹ́ẹ̀ káwá jákàn àmì jákàn nípa pínípé kèfèrí náà alimami ahmed rahmatullah alayhi wọ́n tó tẹ̀síwájú wọn wà mọ̀ràn láti Allahu bi dhanbin gbogbo ẹnikẹ́ni tó bá pàdé ọlọ́run tó kú lórí ẹ̀ṣẹ̀ kan tó fi pàdé ọlọ́run yẹ́jìlélá ònàrú fa ibà dáhùn mùsùlùmí àlè náà má pọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá kú tó rí ẹ̀ṣẹ̀ kan lẹ́gbẹ́ ẹ̀ṣẹ̀ yẹn lè sọ iná dọ́ràn yẹn fún ṣùgbọ́n túbá dáhùn mùsùlùmí àlè tí ẹnikẹ́ni tí ó wá ní mọ́ kó wò ní fílẹ̀ ẹni tó bá túbá fa iná ńlá yàtọ̀ bọ̀ àlè lọ́nà ó gbà túbá rẹ̀ ẹlẹ́ṣẹ̀ ńlá ọlọ́gbà túbá rẹ̀ àwọn alkawarij àwọn mẹ́ta ní pé ẹlẹ́tẹ̀ ńlá ní pèsè rí nínú wa wọn nu ìtakò lórí ìkàfàrà yẹn yòkàfìrú náà bí ìkàbà yẹn tí ẹ bá ti kó sáwọn ẹ̀ṣẹ̀ ńlá ó nílé kèfè rí ìlú ẹ̀ṣẹ̀ ńlá o bàbá àkọ́ ìpè ìkéyàn lè dìnnà onífìnnà lọ́dọ̀ kàwárí kéèyàn kèfè rí. ẹ̀fẹ́ láwọn ní tún ni ẹn tó mutí ọ̀rùn tí lọ́dọ̀ ọmọ gíní kèfèrí ẹjọ́ rárẹ̀ kiri láyé bá ní wà ṣọ́rọ̀bù na hamúrọ̀ iná yẹ ṣọ́rọ̀bù ha wàhúwà múmini Ka ní kò ní wọn àwọn jẹ́ lábáwájú ní kò ní wọn kó jẹ́ múmini bẹ́ẹ̀ ni ìgbọ́n kí ni tó máa dín sí yẹn kìí ṣe mùsùlùmí gidi káṣe mùsùlùmí gidi rẹ kí mọ́ni rẹ kọ́ di láti mọ́ mùsùlùmí fún mi pé ó ti di kèfèrí tó ní alébìnrin làyú mi nà àdókùn mọ́lá ìyá mọ̀nà járú bàwà ikọ̀ ẹjọ́ aládùúgbò rẹ̀ ò bá ti fọkàbalẹ̀ ní aburú rẹ̀ láàyò mi pé lè kí ni kéṣe mùsùlùmí kéṣe mùsùlùmí tó ti wá di kèfèrí wa kí ni túnmọ̀ rọ ó ń ṣe mọ̀mí ní gidi ìtumọ̀ ẹ̀mí ṣùgbọ́n àwọn ọmọ tó bá ti rírọ àwọn ọ̀rọ̀ báyìí wọ́n mú ká ẹni ẹ̀ ti di kékeré yẹnu bá lókè ẹni tó ń jẹ rìbá lọ́dọ̀ kékeré ọ̀mù tí kékeré ni oníkẹ́tẹ́ kékeré onídìínà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. náà ṣùgbọ́n mọ̀rẹ́tẹ́kì wọlé kẹ́bí rọ. ẹ̀tọ́ jẹ́lẹ̀ ńlá ó lè ra foríjì iná ńlá láyé yìí ṣùrọ̀ kàbẹ́ wàyẹ̀ fìrù máa dúnà láàrín kalẹ̀ wọ̀nyí ṣá ọlọ́run ò ní foríjì yẹn kéèyàn ṣẹbọ pẹ̀lú òun ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ míì tó yàtọ̀ ṣẹbọ tó bá wu òun òun lè forí rẹ̀ jìyàn tó ẹ̀dá pé pààyàn àbí sí ọtí mímú ibẹ̀ láti kó gbogbo àwọn nǹkan yìí sábẹ́ etí ẹ̀ lè rí àforíjì ṣùgbọ́n tó wá kàn ṣẹ́kù ẹ̀rú mọ́ bàwá fún tó bá jẹ́ mùsùlùmí ọlọ́ ní kú yá ìbáàdì alladhina asrafu ala anfusihim kọ́kọ́ pé àwọn ẹrú mi pé àwọn ẹrú mi tó ti ṣẹ̀ ṣẹ̀ ṣẹ̀ láti rẹ̀ ní pé kọjá ọlọ́ni sọ fún ẹgbẹ́ látẹ́kùnẹ́tù mi rahmatulá ẹmọ́jà kan bí àánú ọlọ́run ẹmọ́jà kan iná lọ ayẹ́gbìrì tónúbà jẹ̀mí àgbógbò ẹ̀sẹ̀ pátá lọ́lọ́run lè forí rẹ̀ yìí torí pé kí ni iná òhúwà lọ́kọ̀kúrò rọ̀hìn ọba tí ìmọ̀ forí jìyàn ọlọ́pọ̀lọpọ̀ àforíjì ni àrọ̀ṣí ọlọ́pọ̀lọpọ̀ ọ̀kẹ́ni àforíjì ọlọ́run ìkẹ́ ọlọ́run nílé yẹ̀bá ẹ̀rọ ìyàkẹ́. bákan náà ní hadith àbí musa da àṣárí rọ̀bí ọlá àní ó ní anábì ní inna Allaha yabsutu yadahu bil-layl ọlọ́run wa subhanahu wa ta'ala ó ti tẹ́ ọwọ́ rẹ̀ bọ́ọ̀lù ọ̀rọ̀ ṣe tẹ́wọ̀ rẹ̀ lẹ̀ ẹ́ kò yé wa bó tẹ́wọ́ kalẹ̀ ayọ̀wà yìí tẹ́ sọ ní mọ̀ wọ́n tẹ́ bá ń dààmú ọpọlọ ẹ ó sọ wọ́n bá kan àìmọ̀kanu àdọ̀láàlà àlùtúnù ọlọ́run bá tẹ́wọ́ rẹ̀ ní òru líyẹ túbà mú sí ònàhàr kí gbogbo ẹlẹ́ṣẹ̀ ọ̀sán lè bá àtúbà wàyẹ̀ tuntun yálà ọlọ́run ọba àlejò ọlá ó tẹ́wọ́ rẹ̀ náà lọ́sàn-án níyẹn tó wà mọ̀ sí ọ̀lẹ́yìn kẹ́ntì tẹ̀lómi náà lè bá a túbá hátà tẹ́tọ̀lọ̀ àṣàm ní màgbẹ́lẹ́bẹ̀ ha kí títí ìtúbá ẹ̀fáyà tí ìwátúbá àbí ìgbàtúbọ̀ ẹ̀fáyà nígbà wo nígbà tó ló bá ti yọ ibi tí mo ń wọ̀ eléyìí fi àpé ní ìwá foríjì ìrá foríjì ẹ̀rí tí ìmọ̀ ìṣẹ̀lẹ̀ nígbà tí ẹ bá mú àwọn kọ̀ọ̀díṣẹ́ rẹ̀ ṣe alúbàmù sọ́nà hadith mi kí á lẹ́tí gbà wá anábi ni laukana li ibni adam wadiyan min mali labtaga wadiya salisa àwọn fáàlì ní àyè tó pọ̀ tó ga àbí tó fẹ̀ tí èèyàn bá ní tí owó kún bẹ̀ ó tún nírú àyè mí ìkejì owó tún kún bẹ̀ tó di ọ̀kántébù owó tí ò ṣe kà mọ́ ọ̀nà mẹ́rin la lórí sí ọ̀nà méjì anábi ní làbùtàgà wá ní yáǹsà àlítà kò ní tó yẹ o tó mọ ní títún nílùú rẹ̀ kẹ́sì ìjẹ́rẹ́ ń tówó tó rí rárá kò ní tó yẹ wàlá àyẹ́múlá òjáwó fàbùnì ádám ìlà tọ̀rọ̀ kò ní tó lè kún ilé pé kò ní tó lè kún ikú ọmọ ìdá tó lè di gbogbo oúnjẹ ràn yẹn àfi kì yẹpẹ tó bá ràn yẹpẹ sí lórí nígbà tó bá ti dín nígbà tó bá kú ẹnu wọn àwọn tó ti ní nǹkan ní nǹkan ní nǹkan àwọn tó ń ṣe wàhálà jù àtàlélọ fún àbábẹ̀rẹ̀ kí ni wọ́n fẹ́ ní ìsìn torí pé oúnjẹ làwọn eléyìí nídìí o ègbó tó fi bọ́yá wà tọmọ ó ti jù bẹ́ẹ̀ lọ owó ipò ẹ̀kú tó wá débi kan kò ní owó bùkátà mọ́ owó kí ló kù owó ipò ipò báyìí mo wà lágbàáyé eré tó tó mọ ẹ̀fá ni pé tọmọjà tó wá gbé lítì mí jáde tó bá já ẹgbẹ́ tó ìmí lè lọ àbíwá rẹ̀ yẹ̀pẹ̀ sí yẹn lẹ́wọ̀ ṣùgbọ́n wàyà túbọ̀ lọ́hù alàmàǹtà ṣùgbọ́n tó bá túbá ọlọ́gbà túbá rẹ̀ bákan ní àdìsí àbùdá àdìsí pọ̀ lórí ọ̀rọ̀ yìí wọ́n ní fàínà láyà túbọ̀ àlẹ́yẹn tó bá túbọ̀ ọlọ́gbà túbá rẹ̀ wàyà kọba lò táwọ́tà àn ìbáàdì àgbà túbá lọ́dọ̀ àwẹ̀rú ẹ̀ wàyà àfọ̀ àǹsẹ̀yẹ̀ áàtì bákan wọn bá tún àwọn àtàlá yóò fà mẹ́dúkú òbí àìdá téèyàn bá ṣe nígbà tó bá tó bá sọ́tọ̀ ọlọ́run ọlọ́run subhanahu wa ta'ala ń sọ nínú sọ́tò ṣúrọ lọ́nà ọwọ́ lẹ́bi yaqbalu tawbata an ibadi òun lọ́ba tí máa ń gbà tó bá lọ́wọ́ ẹrú wa ya'fu gbogbo tẹ́ ń ṣe níṣẹ́ ni òun mọ̀ ẹ̀rí ọlọ́wọ́ ní mọ̀lákíyàwó ẹni tó ṣẹ̀ṣẹ̀ ńlá tó túbá ilé rẹ̀kọ́rẹ̀ kílẹ̀ tó túbá láyé wọ́n ní mọ̀lákíyà ẹni tó wá pàdé ọlọ́run wàkọ́dí òkímà aléyìí haddùn haddùn zalik afọ́nà àkọ́dé òkíwà alẹ́ ìhádòdá lẹ́kàlùzám tìtóníyà tí wọ́n ti wá dá ìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ṣe jẹ́ láyé bóyá ẹni tó pààyàn ní wọ́n bá pàwọn náà bóyá ẹni tó jalè ní wọ́n bá gé lọ́wọ́ bóyá ẹni tó mutí ní wọ́n ṣe ń bílálà àní eléyìí ti jẹ́ kàfàrà fún ìyẹn pé ìrí àforíjì níbi ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó ṣẹ̀ táwọn ìjà pèlèkábà á lè Rasulullah sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ìròṣẹ́ wá látọ̀dọ̀ àlẹ́lùwà Muhammad sallallahu alaihi wa alihi wasallam ẹni tó bá ti ṣẹ̀ṣẹ̀ kẹta dáṣẹ̀ rí ààrẹ fún láyé ìyẹn ti dó àforíjì fún ẹ̀rí àrí ẹni tí olóògbé ṣìnà láyé ànẹ́bì tí wọ́n ti dáṣẹ̀rí àfún tó ẹ̀kẹ́ tó wá fẹ́ mọ́ ẹbú àníyàn sọ wọn pé ìtúbá tẹ́ ní wá tọ́lọ́ ti gbà tó bẹ́ẹ̀ tó bá mú ìtúbá sẹ́yìn àádọ́lù kọ́lá sọ nínú mọ̀dínà èkó tí ìtúbá ti ẹ̀bẹ̀ àìpé ẹni tó bá ti dájọ́ òfin ẹ̀sìn fún láti fọ́mọ́ níbi ẹ̀sìn tó ṣẹ́ nìyẹn eléyìí kí ní túmọ̀ sí kí ní túmọ̀ sí pé ẹni tó bá ṣẹ̀ kúrò kẹ́lẹ́ yẹn pọ̀ tó á ń jẹ́ mùsùlùmí ẹni tó lè rí àforíjì ni ìyẹn àbí ìbàmùsọ̀ sọ́lá ni ó ń sọ nígbà tó ṣe bẹ́yà lọ́dọ̀ sọ̀hábà tó ṣe bẹ́yà lọ́dọ̀ ẹ̀ tí wọ́n múlẹ̀ fáwọn ọmọ ẹ̀sìn lára ń sáré fi sọ fún mi pé ń tẹ́ wá gbà yìí o ọlọ́nìkan lẹ́ máa tẹ̀lé ẹ̀ ní jáde ẹ̀ ní rèébi náà ànábìyẹn tó bá wá mójútó tó rí ṣe ní ìdọ̀mọ̀ àlùjẹ́ náà ṣùgbọ́n ní tó ojú ọba ṣe tó lọ sí ẹ̀ṣẹ̀ kan nínú àwọn kẹtẹ́lẹ̀ ní ṣe yìí fa ó kí bá òfin ẹ̀sìn fún láyé a ní tàbí fún fàwọ́kà fárọ̀tùnlá yóò máa jẹ́ ìfọ̀mọ́ ń bí ẹ̀ṣẹ̀ fún lọ́dọ̀ ọlọ́run ọba wàmọ́nà àfọ́ ọba mìíràn ṣe ẹni tó bá ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan fàfàtọ́rọ̀ ọ̀lá tọ́lọ̀run wa bò súnmọ́ ìlàlá àpọ̀nfàwà ìlàlá tó bá dọ́dọ̀ ọlọ́run lálùkì àmọ́ ní olè jẹ́ níyà ìyẹn tó jẹ́ mùsùlùmí ni àìpé àtìrí ìran èèyàn méjì sí ẹni tó ṣẹ̀ṣẹ̀ ńlá tó túbá ó lè rí nínú ó lè rí àforíjì ẹni tó ṣẹ̀ṣẹ̀ ńlá tí wọ́n ti fi tí wọ́n dátọ̀ ìṣẹ̀rí ààrẹ fún kí nìyẹn mọ̀ jẹ́ fún kàfàrà fúnra kójọ́ mù sí ìyẹn ẹ̀mí lè kàfàrà rẹ̀ yẹn ló fà lẹ́nu pé ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ ńlá kú mùsùlùmí sì ni ẹni tó pààyàn ta páǹsì

ẹni kẹta òun tẹ̀ wá sẹ̀sẹ̀ ńlá kúrú yàrá tá ibi mílẹ̀ dono òtúbá níbi ẹ̀sẹ̀ tó ṣẹ̀ àlẹ́tì sáwọ́jábà bí i àlùkùnbà ìdí ẹ̀kọ́ yóò sọ jẹrẹ láti rí àjẹ́ a ní irú ẹni bẹ́ẹ̀ fa amúrù ìlọ́wọ́ ọ̀rọ̀ rẹ̀ áti síkíní áti sọ́dọ̀ ọlọ́run apàyẹ̀ndé ikú ọmọ tí ni onírìnà ni mùsùlùmí ni kò sẹ́bọ́ kọ́dà tó ń kírun ọ̀rọ̀ rẹ̀ á fi sọ́rọ̀ ta ní ọ̀dọ̀ ọlọ́run ìṣá àzábà tó bá wù ọlọ́run ó lè jẹ́ kíní ó lè jẹ́ níyàwó ìṣá àgáfaràlá tó bá sì wọlé lé kíní ó lè forí yìí gbogbo àwọn nǹkan ilé àwọn kàwárí yìí kíyèsí àtàwọn àlùmọ̀tẹ́sílà àwọn kàwárí wọ́n gbà pé àlùmọ̀tẹ́kìmọ̀ kẹ̀mí rọ̀ ẹni tó tẹ̀sẹ̀ ńlá káàfin kẹfẹ́rí ni àwọn alìmọ̀ tẹ́sílà wíwà pé tó ṣẹ̀ṣẹ̀ ńlá àwọn tó lọ philosophy díẹ̀ lẹ́yìnbà káàfìrán wà làmùmínà kéèṣe mùsùlùmí kéèṣe kíní èfèrí kí wọ́n lámọ́ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ wọ́n ni wà fìlìmọ̀nsí láti bẹ́ẹ̀nẹ̀lì mọ̀nsí látẹ́yìn ó wà láàrin méjì láàrin Islam àti kúfúrù àhá bákan méjì náà ní ìmọ̀kẹ́ ẹ̀yẹ́ mùsùlùmí kéde mùsùlùmí kéde kèfèrí kí wọ́n á ní ìyẹn lọ. àwọn náà wá lọ bá kàwárí jí pàdé ní ṣùgbọ́n o tó bá dọ̀rùn ìdájọ́ kí náà dá fún ìdájọ́ kèfèrí lọ́kẹ́ lómi lọ́sọ́fì láyé ni. ṣùgbọ́n tó bá dọ̀rùn ẹlẹ́ṣẹ̀ ńlá kí ni ìdájọ́ kèfèrí. sábàbí kan máa mú ẹ̀rí ọ̀nà mọ́ mẹ́rin wá tẹ́ tó bá kọ́ lọ ní yóò wọ náà kálídà ń yóò wọ náà gbére àbí àlẹ́bí ẹni tó bá ṣe ẹni tó bá ṣe ìbùyẹ́ tí mo ti kéré kí ni ẹgbẹ́ mùsùlùmí ẹni tó bá jẹ́ rìbá ẹ̀rí tó jọ wọn mú olùkàn àlẹ́bí náà lẹ́sẹ̀ yàkùlù náà mọ́ alálì àtàmà zúlùmọ̀ àti ẹni jẹ́ wọn mú olùkàn lábòsí ìnáma yàkùlù náà fi mùtú ní iná rọ̀ iná náà jẹ́ síkún ara wọn gbogbo dọ́ngàn yẹn lẹ́rìí mú abáwọn ẹ̀sẹ̀ láìpọ̀ kàbáàrí wọn rí ọlẹ́ máa kátírà lọ́kọ́lẹ́ àlùwà àìdíyà wọn ni kúndùn àwọn ọjọ́ ilé ìtúndé mọ́dà mọ́ ara rẹ̀ wọ́n wọ́n ń sọ àlùwà àìdíyà àwọn kàwárí ṣe tí wọ́n jẹ́ àlùwà àìdí ni pé ibi tọ́nà bá ti lé rí ìyà ni ó mọ̀ tó ṣe ni láyé náà yìí máa ń rí bẹ́ẹ̀ tán lè rí ìyà fún ìyà rí bẹ́ẹ̀ kọ́ ni ó máa ń rí bẹ́ẹ̀ lọ́sẹ̀ ọ̀gbọ́n sọ pé ọgbẹ́ni tí ò bá kọ́ ṣẹ́ẹ̀rẹ̀ wá lọ́la yóò jẹ gba tó bá dọ̀la ńkọ́ tí lọ́ga lè jẹ ó lè gbé bí ni ayé àtàbálùwà yìí dìkọ̀ lùkẹ́ ìlànà yóò ṣẹ̀ ó lè jẹ wọn níyà ó sì lè mọ́ jẹ wọn níyà bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ìyẹn ẹgbẹ́ tí wọ́n bá tẹ̀lé rí ìyà fún yọmọ ọdọ ẹlúrò olù wọ́n kúlẹ̀ sí yẹn ń bọ̀ ni ò bá lù mọ́ ojú ò láti wọ̀gá yẹn ẹni ló tún sànú ẹni ó ti dẹ́ lọ́kànlé ó tún pé wà láì pé àní fifty thousand fún ẹ lọ́la tó bá dọ̀là wáyé ìgbàdí ẹkọ wájú ni kò bá mú sẹ́mọ́ ẹni bì ní. ṣùgbọ́n bí àájẹ́ yẹn níyà ìtẹ́lẹ̀ yìí lọ́dọ̀ àwọn ẹ̀dá a kéré ìjọ káfíńà lọ kọ́nà ọ̀bọ̀ ọ̀bà láàánú káànú rẹ fẹ́. ọlọ́dún ló sọ fún eléyìí lónìí káànú mi sọ pé tó bá ṣe báyìí yóò jẹyà yóò jẹyà ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ àánú ẹ̀ kàwárí jù náà kéèsì oní àyà iná láàyè gbúrú àyí ṣọ́rọ̀ kàbí fọ́lọ̀ ní borí di kéèyàn ṣẹ̀fọ̀ pẹ̀lú wàyẹ̀ pẹ̀lú mọ́dún nẹ̀zálì tí mo yẹ ṣáà àbúgbẹ́sẹ̀ ní tó yàtọ̀ mọ̀ lè borí ẹ̀jẹ̀ àwọn ìwòyí bákan náà wọ àdíṣe ṣàfáà àwọn àdíṣe tó wá ń pa àṣìfẹ̀ báwọn ẹlẹ́sẹ̀ ní wọ́n ti kí ni wọ́n ti fẹ́ràn ní wọlé òye ló bá tẹ́ pé tá a bá ráwọn tí iṣẹ́ ńláńlá báyìí tó pé iṣẹ́ yìí iṣẹ́ ń ṣe léwu ṣùgbọ́n àní pé wọ́n ń kéfèrè àwọn kàwárì àwọn gbà pé ní kéfèrè ni wọ́n àkídà burúkú ni wọ́n ìyẹn ló bá tẹ́ pé wọ́n gbógun ti mùsùlùmí ẹgbẹ́ wọn alẹ́ ní ẹ oun ṣe kí ni oun gbowó èlé káàdì gbowó èlé rìbá kí ni ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀rẹ́ mu tí kí ni ẹ̀ṣẹ̀ ńlá ni ó wà ìjọba kí ni ẹ̀ṣẹ̀ ńlá ni torí pé ìjọba yìí náà kí lóun náà kèfèrí ẹ̀rí wàrídọ̀ bìlì kúfúrú ọba mú pàdé àjáde wàrídọ̀ bìlì kúfúrú kúfúrú tí ẹ bá ti yọ ní kúfúrú kèfèrí gíní òun náà tí wọ́n ti sẹ́ lábẹ́ wọn yọ ní kíni mẹ́tì kàfàrà gbogbo ìjọkan ìyẹlẹ́ ti rí wọn pé ẹni tí èèbọ̀ lọ́wọ́ òní ẹlẹ́ owó ní bàyọ́ lé ní kò sí mùsùlùmí kẹ̀kẹ́ mẹ́. àwọn tó wọ́n ń dìrò yín gbàgbọ́ àwọn ti yẹ pé ṣe báyìí ṣe báyìí ṣe báyìí yóò sáré ṣe ńlá kẹ̀kà sí èèyàn lọ́rùn. ibi tí kìíní wá mú láyé àwọn adé gan lè mọ́rẹ́ ṣe ńlá gbàgbé ṣùgbọ́n ọlá tó ti wà ní ẹ̀jẹ̀ wọn wọ́n kà ń tí ò jẹ́ tó nǹkan mẹ́ àǹkà mẹ́sẹ̀ ńlá. irú ìlànà ìjàmbá sánà rìn rámẹ́ pèèyàn ló ní bídíà ó sì pèèyàn ló ní bídíà tẹ̀lé ọlẹ́tì ẹni tó wá ń dà mẹ́sẹ̀ tẹ̀lé ní ìdàgẹ́sẹ̀ tó torí pé máfíà làwọn ta ní sọ

afá mọ̀fá sí kọ̀ọ̀kọ́ mídíà mi lè sọ̀rọ̀ ènìyàn burúkú ó lè sọ̀rọ̀ ẹni tí ò bá dùn lórí sùn méjì ni òun ò bá ó gbogbo mídíà ń ti gọ́ kúfùrù káàdì tẹ̀síwá lọ́dọ̀ ẹ̀kíní kúfùrù ó ní tẹ́ fatiwa sọ tó dá ẹni ẹ bá mú tẹ̀síwá ẹ̀kẹ́ni ẹ tí ẹ bá lọ tẹ̀síwá ó ní àti ilé fún nídàájọ́ bóyá ó fi tẹ̀sọ́ ni bóyá ó fẹ́ ṣùgbọ́n bá ti rí pé ó jẹnu wíyẹ́wíyẹ́ òfìsẹ̀ tó bá ń ṣe iṣẹ́ ìjọsìn ẹ̀fọ́ òfìsẹ̀ ẹ̀fọ́ ìyẹn ti iṣẹ́ ìjọsìn ṣùgbọ́n jẹnu wíyẹ́ òfìsẹ̀ iṣẹ́ ìjọsìn bíbí àmì ìgbíkọ́tò kúfòrò ẹ̀yàpọ̀ ìlànà ta ló jọwọ́ ìlànà kàwárí kí ló ló ti pera rẹ̀ alùsúnlé sálá sàlàfíyà ìlọ́gbọ̀rọ̀ láti ẹ̀ dáadáa kọmọ ẹ kí ni àwọn onísúnnà dúró lé lórí olóògbé tó máa pẹ̀yà ní onísúnnà náà lọ́gbà tó ní kí onísúnnà olóògbé tó máa pẹ̀yà ní sàlàfíyà wọ́n yẹ kó sálà fi yá kọ́nà bá sànù wa tààlà kó sànù wa kó sànù fún àgbóyé ìsìnrìn fún wa sallallahu wa sallam ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi Thank you.